ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إني وش رمضان إن المال إفضو فوتين 38 هجرية شديد فأي أشينه أشكاله إفضو 2017 karatuwa yingine aya dupi aya 187 ay suratul baqara onale alikadoji 186 okay onale alikadoji aya 185 yingine akwa noji aya 186 efi suratul baqara أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون نعم آية كده ما درغو تلوين في عربه فوق واساني صلى الله عليه وسلم إن ونسوجو odu achemera na nele turuka na humu ane kakola abekona jijingi de turuka kwado wa nabi wa nu de ike odun pa ko jo amaya kede jo rogu wa idha sa'alaka ibadi iwa ti wa e fi hadithu munegi bayni hin ami sahaba nabi sallallahu alaihi wasallam ama tanibi ne ga kini ubo ju ndu ade wa nabi sallallahu alaihi wasallam ya lu de ikka ikka taki ojo da kede rogu في مسند الإمام أحمد حديث أبو موسى الأشعري رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في غزاته ينا ما دفع نبي نشوجو كوبوكا يا ما دفع له كوبو وجعلنا لا نسود شرفا ولا نعلو شرفا ولا نهبط واديا ينا بعدوك ما أتتبوه abeke gbaduka maadi gagara illa rafa'na aswatana bitasbih shirika mana mana dumiyate mana ka Allahu akbar Allahu akbar wala godu ma ko mun ma mana kai to sunna nabi sallallahu alaihi wasallam an shi gbaduko ne da te gwa bale le abeke di gagara mati ni turuki etini tare ya wazo Allahu akbar Allahu akbar subhanallah amukola kumati ne ki une kina kare subhanallah subhanallah may allah akbar mati ne ki dalu ne e gbadu keta te gbadu ke digagara orulun tenge ni machine abara kini tenge ni moto e gbadu ke da te mati ne ki udo yo ki dalu e e digagara udo yo ki dalu e to de ngale tenge danger biti biti don ama juji mo kọ́ náà ṣe pa bí ọmọ màá ṣe adágo yọ màá wọn ṣe adágo yà tẹ̀wò rúlé dúkù mọ́tò ara yà tẹ̀wò ulé òun bùrọ̀ ọmọlẹ́ màá ṣọ ẹ̀kẹ́ dágo ẹ̀má dágo màá nígbì ọlẹ́ rẹ̀ rẹ̀ òbílẹ́gẹ̀ yí àmọ́tò mít alùbìbì ń ẹ̀dú bíríkì fèl tòmẹ̀síbáwọ́lá dú sura ala nabi sallallahu alaihi wasallam imul sunna wa ka share ya wajwa ta kwaye gagara in wallahu tabaraka wa ta'ala na'am ya umma di annabi sallallahu alaihi wasallam fa bu gidai kware amma kware mana mana ki takbir amma mu mada ta tabale Allahu akbar Allahu akbar fadana minna taka ni biyam temera ma dene abu musa ash'ari wa qala dai yana ni biyam temera ma dene فقال ذاك يا أيها الناس أما من أربعوا على أنفسكم ما هم مهنة ما هم مهنة فإنكم لا تدعون أصم ولا غائبا ọjọ́ kò mẹ́ kó àdọ́kìdẹ́ ibá ṣàkìtì yìí ọjọ́ kumɛgidɔ gane adu kumɛkayɛ ɔdza gbɔ adu ayi ko na tsetse yɛ ŋɔ ya ŋɛdzutulu mɛka ne bi sɛkɛri ya o odi atsa do abi atsa do a izina da rabɔbu mi da an kɔfiya adu aŋutɔ yɛyɛ atsa ɔlɛ tsi kpodu kuma kini kur'ani ma tsi emudi kur'ani ya adu ha ma tsi mati ni kɛnɛ du kutsɔ ka do kɛnɛ kedzi ti bɔli emudi adu ha ma tsi kur'ani ma gba yiwɛ kɛ gba yiwɛ kɛ gba yiwɛ. Ina ń kára bá dọ́wà kí ni tẹ̀síwìs ẹwà dọ́wà kí tẹ̀síwìs ti àgé ni distraction ọ̀gá tó kù ẹgbà yìí wọ́n jí ní gba gbogbo ẹnẹ́gì wá kúrò ẹwà yíwẹ̀ adìyà yìí mú yíwẹ̀ kò àwọn gba gbogbo yìí àwọn dàkàyà mú tó kú mẹ́wù mújọ ní yíyẹ àmújọ fẹ́lẹ̀ ẹnẹ́gì ló mọ̀ ánẹ̀ kú mẹ́gbà yín ìbẹ̀mẹ̀ ndé kìmúdàdọ́ àmẹ́sí bàmúdàdọ́ àmẹ́sí kìmúdàkàtúmọ̀ akọ́ṣẹ́ yọgẹ́lẹ́mà ní gbogbo ọ̀nà yìí mẹ́ẹ̀dún mẹ́ gbogbo àmẹ́ àti gbogbo ba ka mu to kasu kuma ko so karatu ene ne ne bagadari ene ne na lu ma ni qur'an yo gele ne na ti gugu tunuke yun ti wano yun amma mu da mu da duha me ci me mun me duma ya to do yo me do it yani isa kiti jin jin iya do na ji inna ma tad'una sami'an basira o yo me do chane ya bola ki ma kiti adu gon ki aga ne ki ma ti du gane إن الذي تدعون أقرب إلى أحدكم من عنق راحلته ينن دوه مك أكو أدوجو إبا مما أكوجو مدو أمرم تهارا كومي مم وجين ووجرا كومي أهارا كومي تمرة أما أوجو ممرة تهارا كومي لي يا عبد الله بن قيس وعبد الله وما قيس ألا أعلمك كلمة من كنوز الجنة ونيو قلاك كنا كعبادو kɔlalɛ de o kɔla mɛ ŋa di a y'ale jɛ na kɔlalɛ de la hawla wala ko wata illa bila ibadu yɛ n'a kan hadisi gɛrɛ ba bukhari fayi muslim ba ìwọ́n ni àmì jama àìbọ̀kùnmá wọn bá rẹ̀ pé àbọ̀kùnmá ṣe àgbẹ̀ hadisi lẹ́lẹ́ ọ́ òbílẹ̀ anabi sallallahu alayhi wa ẹ̀fẹ́ yóò lóòmù ni aláwọ̀ tabaraka jabal kabi horera gbɔ yini ana ma abdi ma zekere Oyo ni ŋun ɛdɛ kɔ adu ŋun igbadu kɔ adu ŋun atsaria o igbadu kɛ tsaria ɔyɔ ɔyɔ dakolo yɛ wɔta hara kɛtɛ bi sɛfɛta o igbadu kuku yɛ meji ki mi yogi o dɔ ɔyɔ dɔ ɔyɔ dakolo yɛ kuda lɛ ɛtsa do wa yadu ŋun akɔ ɔyɔ tsɛ mɛra nane tsɛ gba kɛ kpele lɛ kɛ ka gbogbogbo katatatatatatata takọjú agbọ́ inú òbílẹ́gẹ̀ ibi àdísù múnẹ̀ ti salman al-farisi kìgbà àdísù lẹ́dẹ̀ musnad imam ahmad annabi sallallahu alaihi wasallam ainihi ya ṣojú anyọ́ kádùn kí mọ́wọ́ nada kí bí ó ibi alùkẹ̀ mọ́wọ́ nada lẹ́yìn takọjọ́ kí jẹ́ kẹ́ mọ́ ẹlẹ́kó dàbí àná òhòhò kọjọ́ kíkọ́ gbìbí ẹ ẹni àtọjọ́ ayọ́ hmm. ọ̀dàlẹ̀ ṣẹ̀nkú náà ṣàdùwá ọjọ́ àpẹ̀kọ́ mẹ́tàkà ìtàlùkù àárín yìí pẹ̀kọ́ lè ní wọ ìní hadisi gidi wá kàkí ni ẹ̀wọ̀n mọ́ lẹ́kọ́ dáa ní ẹmúkó kúrò igi ẹmúkó kúrò ọ̀la àmì máa lè mímọ̀ tẹ́fẹ́ hadisi lẹ́mọ̀ ẹ̀ ní iṣẹ́ hadisi ọ̀la hí àǹjì ní kọ́là lẹ́yìn ẹ̀tẹ́ kúgbà níbi kàkí ni èdè ẹmọ́ ẹ̀ àdùwà títí èdè ọ̀hún akó kúrò igi kíbídé àwọlá ka ìmọ̀ títí dá ìdè hadini ẹmọ ẹ ẹ ti pa kúṣàkẹ́ ẹmọ ẹ̀kọ́ wa ni ìrẹ́ nǹkan jákó ẹ ti họ́ arizikɔ yakɔ ya ta arizikɛ lɛ ŋa di kura la dɛ mo ni so maa yi ni maa nu dukɛ kɔ ya tɛ kɛkɛ nɔ ɛni nɔ yɛ da ya tɛ yɔyɔ da tiɛn kɛ tsa do wa kedu yɛ tɛ kpa wɔ yɛ k'i dza tɛ kɛna kɛna do mo do aki ni ɛwɔn tsɛ dɔ la yɛ maa yɛ gbado kan ebi sɔlɔ la ale sɛlɛ maa tsa do ha. imu da kanya da nɛ ohun yɛ abiɔjɔ kɔjɔ kimu do so ɔgɔ pɛta kó ta nɛ te bi akpa mu nɛ nyɔnyɔnyɔ ukoloje ni hanyi jo choko yanyo lumi yalo maana adwagala jenga nibi achi imo kunya tege acha adwaba ubyo ya kurate iho ya dukwarane ubyo umiji ya kurate oya na cha adwai ama wena kumaji adwai wile kumaji tebedi eda eh kumaji ndio tamaku mala lemtera kifa tamaku wane kwekwe kwei dogala ide a iye ale umanyo akachile imanyo ni imada ala na nibi cha cha doa ya dubi o cha doa tuti ama kengi ya dubi o cha doa akanya adane kimuda kanya wuji ki abi ojo kujo ki ama kanya le ko kacha kwane ba ma dun te ba o ya dubi ojo para ojo ojo ya do para te eno ojo emo akanya gede ki mu biri darwa ki ki ya lo ko to amen ki dulu ba do hade anibi sallallahu alaihi wasallam في حديث مسند الإمام أحمد ومنجه يعني أبادو أدوجو يأتشادها ما من مسلم يدعو الله عز وجل بدعوة ليس فيها إثم ولا قطيعة رحمه أي أدعوة كي ما تدعوة يولي تنجين أدعوة يولي تجيش أدعوة كي نجيم قبيه ما تدعوة يولي تنجين كي ما تدعوة يهي قدان تنجين yani illa a'tahu Allah biha ihda thalath hisab ona meta ngoja bibili hii duke che yimda adoe nyongeti ona meta ngoja kwa kwa imma an yu'ajjila lahu da'watahu irojiju mutu ke yonga tini kun kela ojo moko duere ka hula irojiju ayure ga tini kinu jila ojo monadi imamena sikukwa ayre nuji ìrọ̀jẹ́ ijú ọ̀fẹ̀kẹ̀ tí ní kẹjẹ lẹ ọjọ́ ilé jẹ mọ́ẹ̀lẹ́dù ẹ̀rẹ́ rẹ̀ ìkọlọ gọ́ọ̀mẹ̀ntì kẹtí nílẹ̀ ọjọ́ jẹ́ ẹ̀dẹ́ka mọ́tàkàdẹ́ ẹgbà máa ohun dẹ́ ẹ̀rẹ́ rẹ̀ mamukọlọ́dù ẹ̀ àkọjá ń kẹka wọn ọjọ́ pààlà ọjọ́ ọlẹ́sẹ̀ pààlà kejì ha ẹ̀wọ̀n ike ìbílẹ̀ ẹ̀ àyè ẹ̀wọ̀n lẹ́ ìṣètọ́jú ọ̀nà rẹ̀ mọ́tò mẹ̀bí ọjọ́ ẹ̀mú mọ́tò lẹ́ yéèkì yòó tí ilẹ̀ ìlì ìmúdòdàgbọ̀ ọjọ́ ọ̀nà rẹ̀ yéèkì ẹ̀tọ́ kọ́ ọgbẹ́ ìdẹ́ gbogbo màkàjọ ẹ gbogbo ajá àlẹ́ náà mọ́tò kẹ̀bílẹ̀ màmúdò yìí tí náà ura ọla dúkẹ̀ bí ìkìyàn sí lẹ́nu ìdọ́jọ́ ọ̀nà ọjọ́ ẹ̀mú dáwẹ́ ọjọ́ ọ̀nà ikọ̀ dí ilẹ̀ yọ́ẹ́ ọ̀nà kẹta kọjá gbèbí lè ṣe kakí ní torí ọjọ́ ọ̀nà gẹ̀dẹ́ tó yẹlẹ̀ agbẹ́yá ní yẹlẹ̀ mímí èmi ìdè dùn náà ta àbàkẹ́ èmi ìyẹ̀jù nǹkan wà bá kétékè wọ́n ìmá àyẹ̀sọ̀rọ̀ fà ánúhùn mí akanyaki woji dabe ne kɔlɛ ŋu ikɔ ati ni akanyaki woji daba eŋu lɛ ɔdzɔ ya ema akanyɔ gɛ lɛ ŋu gba tɛ aya ŋa nya edodzo kɛ yili kɛŋu kili anya waba eyili oya do ibɛn ili wa one thousand naira ŋa nya yɛ yi akulu ŋkɛ ala akulu gbɔ bɛ ta sixty thousand naira lɛ. onge chado akoju eje kuma mami wa 1000 naira le dunu al kenya kenya seketa ema e ayo mo nara kamale dunu al keladi de ogala ke weta umra ili ke biojo ke ye ili 60000 naira ke biojo ke ye e ko yile lele al ke ma yile lele ni oyo awon ko kuma mo operation ni minor operation beka alijigi doctor je ko yi yengu yi

ọkọ̀ tẹ́sì kọ́ kí mílíkì ní kí yọ mọ́ ilẹ̀ yọ ọkà yóò yí dáhùn ẹ̀yà wọ́n gbé wọ̀ dáhùn tó alkìdẹ́ẹ̀dẹ̀ tó dáhùn ẹgbàdú kọjọ́ má gbèbí ẹ kàtà níbà àkànyàkì wójì sílẹ̀lẹ̀ àpọ̀ṣẹ̀ ibi even nato máa ní tó àdébì ìdálẹ̀ bẹ̀ká anya dị ojú ẹ̀wọ̀n abi na na na na nana na na na ń dọ̀gbọ́dún wọlé anákọ̀ọ́kọ́ wọn nana nana na kọ́ọ̀lá níbi ẹni aláhù akpa na kọ yóò àwọn ẹ̀dẹ̀ amúkún àmẹ òun wọ́n tàbí ẹ̀mẹ̀ kùnmẹ́ ṣe na eré òkùnmẹ́ kó dábẹ́ náà àdó ọjọ́ kó àdó ń òbílẹ́gẹ̀

ìṣùgbẹ́lẹ̀ kàmá dúmi tẹ́ ní ní ojú omi kùtù ọjọ́ àní fa inni kọ̀ríbùn kàmọ́ra kó mi kùtù ọjọ́ dáná nẹ̀má ojú ibùdó àwọ̀tàdá náájú dọ́ ilẹ̀ ìpàdúmi ìdàdà àní ìpàdú ti bí mi hù wọ́lì ẹ̀sẹ̀ jí ibúlé tó dáàlà àmá kó máa júdó èmi kéwù أحل لكم ليلة الصيام الرفض إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا ثم أتموا الصيام إلى الليل نعم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ẹgbà bàbá dínì àbàpàbà ṣẹun kẹnẹdú àlejì mú

ẹni kí jẹun gẹ̀ ní àníkìmọ́ jẹun gẹ̀ ẹ àníkìmọ́ dàbìdà sí kọ́ ẹ̀ ma yọ ọ̀lẹ́já ma ọ̀lẹ́já jẹ mẹ́ àkọ́ ìgbàlẹ́já tó bá ló òye ní yẹ ọdọ́mọ rẹ̀ ma ọ̀lẹ́já jẹ mẹ́ alẹ́jì yọ ọ̀nà sánẹ̀ ìnàlẹ́jì ma ọ̀lẹ́já jẹ mẹ́ òye ń dúkẹ́ ní kí lọ́ ẹ lọ́yìn ìwẹ̀ abdu kẹni kékeré wòye pẹ̀kọ́ pẹ̀kọ́ takuma tọ ọ̀lẹ́sà tẹ̀kọ́ ní ma ọ̀lẹ́sà dọ́kùnmá ọ̀lẹ́sà ṣe ọ̀nà àjẹun múre alẹ́ yìí ọ̀nà sálẹ̀ ìdàbí bá ní ọ̀nà kẹ́dàbí bí alú bẹ́ẹ̀ má lu bí ẹ̀bà magrebi owó magrebi gbogbo sákẹ́ gbàlẹ́sà ma ọ̀lẹ́sà dọ́ ma ọ̀lẹ́sà ṣe alẹ́ yìí ọ̀nà sálẹ̀ ọ̀yẹ̀ mú ti haram wọ̀ ọ̀dàgídẹ́ ìkọjọ́dún tẹ́ẹ̀bá ìṣẹ̀gújí ìṣẹ̀gújí ẹgbìtì bíhùn fọwọ́jẹ̀dú min zálíkà mẹ́ṣẹ́kọ̀tàn kẹbíra ìgbìtì tàbálì ọ̀ọ̀lìṣà ẹgbẹ́ ma bá màjá bẹ̀gbà tọ́jọ́ kọ́kà á sọ ọ̀ọ̀lìṣà yẹ́ ní màjẹ́gbà lẹ́nu toru ẹgbàzámẹ̀ náà níbi sọ́lọ́lá àlùsọ́lá máa ọ̀ọ̀lìṣà jẹ́ mẹ́ ẹ̀dàbí wọn lẹ́nu ẹ̀dú ọ̀rọ̀dàgbà ọ̀ọ̀lìta yìí máa wùn sí lọ àmúlọ́dẹ yìí ẹgbọ́kùnmà ọ̀ọ̀lìta tí ẹni ẹjú náàkú ìmọ́sálásí ọ̀ọ̀lìta èyàn ìjàmà àtẹ́kẹ́dàṣe àtàmà báàbì mú hadithi bukari máa fi ní báàbù annahiyu àni sẹ́mọ̀rẹ́tì bàdàlìṣà báàbì yìí akọ̀làkàkì ni máa hánà kó nẹ̀ kí wà ṣòlùká òwìkùnmáṣọ ọ̀ọ̀lìta má ti tẹ́ ní kó nẹ̀ kí tòdálẹ̀ ẹ̀gbé ma abẹ́ ìgbàlìta jẹ̀jì yìí ọgbà agomẹ́lá gbogbo tẹ́gbà lò ìnájọ́ kùmà dọ́ọ̀lìta gbogbo ẹ̀gbàkà níbi wáṣọ ìta ìbá agomẹ́lá tẹ́gbà lò màjí mẹ́sàlájí jọ màjá ló lójí màjí mẹ́sàlájí màjá ló lójí màjá dìdà níbi tọ́wọ́ ìbàzámi níwà ìbáyẹ̀ ní kakọ́ ma bịa anyị gị jee dị ịma ka ma ndụ mịọrọ na abịa gị ma ma ndị mụmụ na sị ha mụ na esikwọla ma enwe aja iche ịka na ogbote yewa akwụkwọ ọbụ ya ka na iti ụdị mịọla egwuji e, ka gwọ ntọ e e ma ihe fa enedokwụla masalachi gbodu ma asị ngide onye a na-ewa ya ihe anyị lele ide ebe agụlenu mama a nebi amụja ma ama ya na ngogwera ni bida ata ma ilojoka kibilal ma odo ma jodi da ni bigugu ma bija ni bin yeni ka ni jibo e magoni imo mi temera kulo albono ya ni bin imu bidu koda koda ni bihini do mun yeni tode gbati acho ni magbon oni da biya do mun on ti bo ena ena je ogene le ma sha ala ngol mamemi kila da ake da tal wonu ya ni ni ko tan be mo ya joba chobo de nku ne li aka mehi masalaji eneka eneka eneka yo udoli ene de bi udo jede iteke ene ti tuna gede ene ike ene ti ti de o nga de ne aka ankuni imudu ene yeho ye wadu gireje ni gedifa emda yehi masalaji amonya ki yomo lu mi ji e gba ka huta pa nunu ni ole ne ka do ma pa se ni ko le ma itu ngo yo ni yan wa ame ka wa di ha yin ame me akuli je ko me egbe me ya ki ja me do mo me pa lu mu da ta me ko ye mu da ama ki de gba do ma ti ha ma ho le ti ado amone mu gbo le ti ate maji masalati ja lulu we lulu pe ja ngili eni wa ne lulu pe wa ja ngili ama oludu ko ne wa ne ki le ba ma ni mu de wa ne ne wa ne ne lulu ohwe ki se wa ne do he wa ne ma ja ka lulu le da lo la pa bien olu le da lo la pa bien todo ohwe ti wa ne

wika'u sahi fa idza nama al-aynani istaqla kal wika yene yuju unchi ku kuma na duju heji cham ke ju modudu da ki kula mutuma am du ke ne ke ke ju mama tudale egbale ma ho li chache me beko ali yona chane iya ju lu ngele me

arrafasu me nya tainu kuma ciyaci ila lisaikum ba mo ya ati odu aleji gbogbo ta ko yoki wa ma ola ba o me kuma tainu kuma ciyaci ba mo ya ati hunna libasu lakum ama ya metu ko bola ma me dom wa antum libasu lakum ama ya mo ko bola ma ngama metu buhima jima ama tu buhima jima ẹ̀lẹ́kùn tọ́ òbílẹ́yẹ́ nìyí alimallahu ọjọ́ aláhù ṣe ma annakum gàkí ní àmẹ́gidẹ́ yìí kúntùm tàfdánù na àwọn fúsẹ̀kù mẹ́jábọ́lá mẹ́júmájà mẹ́jábọ́lá mẹ́júmájà fataba ọjọ́ mú dàbà àwọn mẹ́gẹ̀mẹ́ ma akọ yóò kàkí ní màmá sọ ọ̀lìkátán máa ọ na ọ̀nà àrímẹ́ abẹ́bọ̀ májàkà ọ̀lẹ́já lọ́kùnmọ́ ayá jẹ máa pẹ̀lú ọmọ ìyá jẹ ya àmá ọ̀lẹ́já jẹ bá yọ ẹ̀kọ́ alíyé máa yọ ọ̀nà ìjá nẹ̀ lọ tó máa kó dà pọ̀ yà máa máa yẹ máa lọ kí mẹ́mẹ́lẹ̀ gbogbo kà máa yá dágún máa máa yẹ sọlá máa máa bẹ ọjọ́

ọ̀nà àwọn tẹ̀bí mẹ́kù mẹ́jẹun wọ́ṣọ́rọ́bù mẹ́ àmúmi gbogbogbogbogbòdùdú àtà ìtẹ̀bẹ́yẹn alẹ́kùnmọ̀lẹ̀ haitul abiodú minel haitul asre gbogbo atẹ́gbà kùmẹ̀ ní kí ma pẹ́rú owó iye fú pa owó iye dúdú ẹmú owó gbogbo iye dúdú kó lọ kẹ́nìkẹ́ àpẹ́rú màmàkà kéèkì ewu bíi gidẹ ŋọ́ mi confusion mi nà ŋọ́ do wa. má dé òye mu ìnájọ́ ẹ̀dẹ́gẹ́ yẹ gbogbogbò má yé yé o òwú mà ẹnẹ ẹnẹ nù wé o òwe dúdú yọ. má mú owó yìí má ẹ ẹ dẹ̀ yá mú owó lẹ̀ kó akágo má mú owó kó wa ìmú ní ẹ ẹ mi ẹ mi yẹ̀yẹ̀ lẹ́nẹ́ ó kà dọ́ yìí ó kà dọ́ àwọ̀ yìí ìgò ògùn ẹni ìyẹn ti kì í ń dá ayẹ̀

owe owe dudu min alfajri alfajri mena ma kwaro owe owe dudu owe hu shoro kade owe dudu ya shudu en kedu ma kwaro odu pa oroka ka odu le oroka ya me cheun alfajri ma language ma ka wa ma ya yane mena ne do ma kwaro mu yin ثم ينوي بالله atimu siyama ila al-layl me aliji meji gbogbo ati ngali ma odo me aliji ji ati odo takume bi alu odo lek makai on ti olu ko ti yani olu ko ti yani bebe ko odo jani wala tubashiruhunna me no da kume da tipa moya men me style no ati ati pa manu wa antum akifuna fil masajid shan kuma di tikafi masalaci oye domo mamda mun haramu me da ti papa ene du ni gida ti boye mu haliji wo ke mun da di tikafi ojo ke di tikafi laiba mamo ye ni haramu eda ire yo ye gidi tikafi ondu ke di tikafi oda domo kuma iya mi mungu meji suna ko na suna ya masalaji ọmọ oyi tiles masalaji abege ọgba masalaji so mamudu mamudu ki haramu mume meda tipa manu ẹgba kuma di itika na tilka hududullah amma da ya gida si ome ojo ngihide ọjọ́ aláhùyọ̀ mẹ́dẹ̀kọ́ láti kọ̀rọ̀bọ́ àmẹ́mẹ́rún kẹzàríkà ìbẹ́yìn lọ́wọ́ àyàtì ilẹ̀ náà alẹ́mù ọjọ́ aláhùn àti bẹ̀yàn àyàwọn àmúnẹ̀ èyí láàlẹ́mù yẹ̀tẹ̀kún kúrò gíjẹ́ fún manifesto tọ̀rọ̀dálẹ̀ ayégidẹ́ ìyàmọ́nà òjẹun ìnájọ́ bí aliki ama yang anema ile te ba majo ma ta je na jo ama lugu huru ama linyalo ama da gada sih taka ma kenya to na jo akwa gu meta gboyodu ena ge yibo bele ge gu kena ma ma nya yi kena galu ka yi ma de uje ma ka o tora yo anabi eni dagba ti debilu e ya ku jaba mi de ami de kuma ye huwe yi ye du hu du ma do gene ga ma kini chaka chen ku ye ole ki mu da ne gido ma bru gide ti ki chaka chu mi ye da ba chu mi o mi ola mu we ba ti de bi nu we we du talu e bi ati ti ka pa mela ku ma ti ni ma ji na me mali ji na yo tu ji na yo ba albaraka de hu de bi nu ẹni jẹ́ lùtánì kẹjẹ náà yọ ṣáì pí bread ẹni kẹjẹ náà yọ ẹgẹ pàáyọ indomie ẹni kẹjẹ náà yọ ṣẹ́kàtí má gùn lọ ẹni kẹjẹ ayé àwọn kwan ẹyẹ náà yọ ẹun dúdín kù ẹni kẹjẹ ẹni sọlá sọlá máa ẹni máa ń lójú mú ní kí jẹ ní ìnájọ ẹ yà jẹ ní ẹgbàlẹ́ ń alẹ́ yìí mú aṣálẹ̀ fóòrè ṣe ń kò ẹmọ́lú yìí ìgbàlẹ́ ìgbà òdó kẹ àmìwọ́ lẹ́ra kí ní ma ihe oyè mẹ́nẹ̀jì lólu yá ní ìwẹ̀ adọmọnú wẹ̀ tó náà máa lólu rí alùkẹjú olùgẹ̀dẹ̀ ìmáwọ́ jẹ gbàgbà bi tíru kásàlátù lẹ́gbẹ̀ẹ́ alùkọ yóò jẹ́ ẹ̀kẹ̀ kwa nìkẹ̀ yá ti tó bí ogere ẹ̀kẹ̀ mídàbí àdàtí bẹ̀kọ́ wà ní ṣe kéṣe lọ́mọ́ ọ̀wọ̀ tí yẹ́ ẹ̀kọ́ àwọn kékeré pọ́tà wẹ́kẹ̀ mi họ́ léwà abánilẹ́ kàkẹ́ẹ̀kẹ́ ní hẹ́yì tọ́ ìhàlíhàlẹ́ alẹ́ jẹ́ ẹ̀mú kóòdù wẹ́kẹ̀ àmà kàkíní ẹ̀jẹ́ ní anes bin malik yẹ́nìí òun ẹ́ tí zaidu nínú zaidu ọmọ sáàbì zaidu bin harisa yóò ŋɛ tɛni nu nika kini yi ame kuma idokolo ya ne bika me ko ŋa ama le dzi dama ya tsɛn ki ale bi ale dzi mu akɔ gbaki ma le dzi ka de akɛrɛ bɛ gbaki anya tsɔ wòlu ha mi ti mu nu imu dɔgba mi tó ayi ke dɔgba ne aba òwe five minutes seven minutes àdàkí ten minutes ẹ̀yà ayá owó yẹ ọgbà mi ẹ̀lẹ́gbọ́n lálẹ́ ẹni ìdábẹ́lẹ́ kó òwe kó nẹ̀lẹ́gí nẹ́dùgbà ayá owó yẹ abá ẹ̀lẹ́gbọ́n sọ́lọ́lá àdìsọ́lámà ẹni yìí a máa lù máa ń máa dárúbà lérí tẹ́ni láti zálù ọmọdé bí kairin ma ajẹ́lú alìsá wà á karú àtàhùwà yẹ́ni jẹ́ kàmáàlù ọmọ mi kùmà ayíká bí alọ́ ẹ̀gbá ní maika dialu egba ne mama cheduyun kuma chedunya aliji mu inajo ama pali hiri amajo yi aliji duke mu inajo abajo yi 450 egba aliji egba mama aliji padire ene koludu keju yabo ohun ale ohun ihun ohun ato no nke nga le 5 450 455

làdáàdí mẹ́yìn ìtajẹ́kídọ́ ọ̀kámọ̀nà fún abíyára 645-646 àkwẹ́gbàlẹ́ màá lábà fún ẹni kí bíálù tọ́ èyí ká bíálù túnà àdébísẹ́lá àlùsálàmà nìṣe yìí èyí tẹ̀dùn yóò alẹ́yẹ mú ìnájọ́ túnà mi àwọn ṣe gẹ̀ tilka hududu lọ ọgbọ́dọ̀ ṣàmọ́ọ̀dà iye ọmọ ọjọ́ kọjọ́ yìí rẹ̀ ẹgbà léjì ẹgbà ìnájọ́ ọ̀ọ̀sì ìjìmàṣádọ́ máa dẹ̀ta ní máa dẹ̀lẹ̀ inúgbẹ̀bọ̀kùnmádọ́ mẹ́ta inúgbẹ̀bọ̀kùnmádọ́ mẹ́lẹ̀ máa ó kàdọ́ máa ẹni ìwújẹ́ ọmọ àkúmádọ́ ọ́nú máa ó kàdọ́ máa ẹni ìwújẹ́ ọmọ àkúmáhì máa ó kàdọ́ òdu máa ó kàdọ́ ìdájọ́ ẹ̀bà ìzámi náà níbi àmì làdá àwọn kìí jìmà sí làdá alẹ́nẹ̀ẹ̀nẹ̀ níhùn kìí àdọ́ làdá ẹjọ́ òdodo ṣèbìláàl ohun ti ngàlíngà òdu ìyàdéhùn ibùnú omi maktumu ṣe làdá ẹ̀kejì alfiyeri le do máa kà wọn alfiyeri le do mẹ́yàdọ́ tákùn àdéhùn tòdálẹ̀ ọ̀wọ́ ìfùmàdó ìnájọ́lẹ̀ mẹ́gbọ́kùmà ọ̀ọ́lẹ́dọ́mẹ́ ẹ̀nẹ́dọ́dún wọn jẹun ladaji ado ki amdene ki ateni ni yo hmm. ingo ti gole yen ne do imu time time kuma ama ba paru le time le matini ki ladaji na le ko so da te ru ki ladaji ya ti ki we tem ki aka mu ne la seun ke gba ma yo tani ki lada kinya odo kinya mu ṣẹ́hùn kùmà kí ní wẹ́kọ́ yẹ ẹ̀dà sí ẹ̀gbà aléyé mú yàyà kẹ̀yìn amáléjì ọdọ̀ àdọ́mọ̀kẹ́ aléjì ẹmú jálí tágbàdọ́ àsàlátù mẹ́tàkà wà àsàlátù dó ẹ̀gbà ìnájọ́ yìí lẹ ìpaléyé ele gwla abaghị egba ojenali gburu nye agwa na-eke ya ewujenwuje molane takenya agwụla azụghị ericha ka liru takenya agwụla ya ke mai ka gwala genu kuma akimihi egba kuma tọ ẹmà kẹ́ ìhá ìfẹ́ alìyẹ ọjọ́lẹ̀ àtẹ̀rẹ̀ gbé hadith ń dẹ́ hadith ń ṣe hadith abu huraira rọ́dí aláwọ̀ ta'ala anhu kanibi sallallahu alaihi wasallam aka yani idha nudiya li salati salati subh wa ahadukum junubun fala yasum yawmayni yani ichi gwene kuma gini alfijiri le duhu ma hodo ẹgbọ̀wọ̀ iṣẹ́ ilẹ̀ akẹ́mẹ̀wọ̀n òwe àgbọ́lá kọ́tẹ̀yìn tọ̀nádán kẹ̀díjẹ́ níbàkọ́ yẹnu wẹ́kẹ́ wọn yalé yọjí lẹ́rẹ̀ fọláyẹ yóò mẹ́rin ibi àdífi omúnẹ̀ báyìí àmọ́ yàwó méjì gbé àdífi gẹ́rẹ́ yẹwàá àmọ́ ya níbi méjì àmà gbé hadisi gidẹ́ yọ wa láti ní káàkiri ya kídú gbé hadisi ká yá gidẹ́ yìí lọ tó dẹ́hùn gidẹ́ ìṣàkẹrẹ bí ẹnì ẹ̀ka ẹ̀họ́ wa àmọ́ ya níbi gidẹ́ ìṣì ummu salama máa yí aisha radiyallahu ta'ala anhuma báyìí kánà rasulullah sallallahu alaihi wasallam غير احتلام ثم يغتسل ويسوق ما ينوجو أنوا با نبي oji nwa bọgide iche gbanye n'ajọ dị ya akwa na ịgbanye n'ajọ mkpa ije n'ịba akwa na iyi yevtesilu ya alụ ya anya gwụọla wee tum ya haliji nwuji umu salama yanihi tuma la yuftiru wala yaqdi anibi ibi alu ni iya rome aliji lelen aliji ke juja ka ya bole ibi ihe ni iya rome aliji lelen if hadith muslim عن عائشة أن رجلا قال هناك لك وواقع عن النبي صلى الله عليه وسلم يعني يا رسول الله ونشوجو تدركني الصلاة وأنا جنوب وواقع بومي وناجو ejumo ya bomi jali machine do ma ma machine machine do inajo abe akini machine do daguda wa ana junubun omi adije neba fa asumun una agbagba alijibiji ojelewola agwa e ike akara bọ ọhọchi una alijiji anibi yau unu sallallahu alaihi wa ana salatu wa ana junubun dagba onugun eji aya bu mi ogene na adije ne ba wule ko ya mi jali ejumu ya bumi ma ke gbo wa ya jali me taku ikaranya gola taku na anali jimi jali fakola tako ne kelele takika yeni lesta ya rasulullah anibi akuwe ngoche goge kwa adole ke go pawa qad ghafara allah laka ma taqaddama min dhanbika wa ọjọ́ nìkan mo lè fi ẹdùbá tí kẹ̀ ṣe tẹ̀ kẹ̀ máa ṣe máa ń dùbá wọn ẹ̀mẹ́lẹ̀ àwọn ọgbù ẹyẹ ń ẹ̀bọ̀ káà ṣe yẹ ni kàníbi ẹni wọlá ìnílà àtúntò ànàkùn àṣàkùn lélá ṣẹ́ǹkì múdù kọ yóò omi na omi àwọn nù ẹ̀wọ̀n èkì tí náà yí yìí rútùlẹ̀ bá omi nù mẹ́

fala alayhi aw muqtaran fala tumala mai ne ne kolu kolu du amma ni me ba farun kwen mai ne ne ti olu du ya bo ye ni le tuju ji ne ne ko de ju jale ki tola no gbogbo ategba kuma maleji ki maleji gbogbo ategba kuma won ya dowo asalatu owo dudu igwo genele mai sokoda ale bɛɛ bɔ a dɔn ko ma ye nin hin ɛɛ eh, eh, ale ji nazi la isiyujin ale ji fɛri la imu da ale ji nazi la eyu caka ya bɛ ɛdɛ keji amu da ale ji fɛri la eyu ya bɛ ɛŋɔn ale jɔ salo kuma ka taa tɛ ka tɔ saka da siki usuna, sun na ma ye nin hin ee a ti sigi dɛ mamu ko kɔ ma kpa kusaka ɛnɛ k'i m'olu ji ɛgba yɛ n'adzɔ wɛ ẹmúlù jẹ́ ẹ̀gbà ìnájọ́ ẹ̀gbàgbó ẹnikí jẹun kẹgbọ́lá dọgbá takmacho òrùrúdá ẹ̀yẹ jùgbọ́ abanilẹ́ ṣẹ́gbẹ̀ nígbàjí ni ẹlùlẹ̀ ìgbọ́lá ẹgbà òjẹ́ náà lè ẹ̀ àná jẹun ẹ̀ àhọ́lá ẹgbẹ̀ to mujima ni ko ko chakado wallahu ta'ala a'lam alu to bai haya ki to ba wala ta'kulu amwalakum bainakum bil batil wa tudlu biha لتأكلوا فريقا من أموال الناس بالظلم وأنتم تعلمون ọ̀la alìjìnlẹ̀ ó kò yí àmẹ́wọ̀n ìlú kàkàkìdẹ́ yìí ìrọ̀yí ìjú ìwọ̀n àyà òmúnẹ̀ ìlú kàkẹrẹ̀ bọ́kì àwọn ìbẹ̀ yà náà lè yí èyí kùránì gàbá dé agẹni bẹ̀ kẹ́gbà kàrà bí kùránì dúwálẹ̀ kàwọn mú mu kuma coka tuwa tuyi ƙura'ani kuma kwale ka ka gida ba in wadda mawai gbe gida yi un begbata na ngici bayani wala aliji sauran yawa fi kubi ojin ami hadisi o ka iji maya mi bayani o ka iji gidu ba una kuma pe to aligogban wallahu tabaraka wa ta'ala ni wala ta'kulu amwalakum bainakum bil batil mẹjọ kọmẹ àgbàdé ọlámẹ ojé ìlìfọ̀nú mẹjọ kọmẹ àgbàdé ọlámẹ ojé ìlìfọ̀nú wọ̀túdìlú bí ha ilẹ̀ kòká takùnmẹ́dòjì lé ọlá lẹ́tọ́gbà àmà kàjọ mẹ́ àmúdówọ́gbà àmà kàjọ takùnmẹ́ ọmọ mẹ́ fi alùmọ́ọ̀lá yìnyọ lìtàkùlù fẹ̀rí kọlmin àmúwálì náà ti bí ìfìlú orí kí jẹ́ fún mẹ́ni kí mọ́kọ́ àmúnẹ̀lú jẹ́ ojí ò léèfin wa antum ta'lamun dama me onu go me ti ma kini okola me nya je to kala ti je me mu da biju ge da je ko o ya ko me tale ibire ja liwa ka to ne de ya de amali ki je pe ko ya no yo ni amune ya ko me ma ma ti ne ma ora da biere iye ma ti ni je ti wa kuna sanati dama okiwe kadun taji doke mu manyu to ke wela ke ale ke amdu je atike abe ma le gbe ma bola ma gbane abe ki ma le gbe unyi ma ma la me ujala chini to ma قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون يسألونك واتوا هنين وانبي عن الأهلة ojú oṣù kìí á ní kìí adẹ́gẹ́lẹ̀ ẹ oṣù dákò oṣù á ní kìí múdọ̀gẹ́lẹ̀ àti igi ìnìyàn gbogbo ìnìyàn múnà wá ká níbi tágílẹ̀ àjábú ẹ oṣù dákò oṣù á ní ìjọgẹ́lẹ̀ ohun ìyá ti dá ìdábẹ̀nẹ̀kọ́gbọ̀ ìnìyàn ẹ̀kọ́ kàmúnà ẹ̀bọ̀ àtẹ́ ìyẹ́yàn fún ayálágábó ìyọ̀kùnmájẹ́ lọ bàbá ga kí máa lẹ́kẹ̀ẹ́ àdẹ́gbẹ̀ẹ́gbẹ̀ akíní iye ìyọ̀kùnmájẹ́ ẹgbẹ́ tẹ́hùn kí iye ìyọ̀kùnmájẹ́ omi àlẹ́dẹ́mì ẹgbàfẹ́jẹ́ ẹgbẹ́ tẹ́hùn àṣẹ̀tẹ̀ nínìkẹ̀ ma wọ́n tẹ́ ni wọ́n àwọn kí ni wọ́n kọ̀ fẹ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ àwọn lè bí ẹ̀wọ́n dúró wọn. ayé ìdáka wọlé ẹ̀dá alẹ́ ìdá nínú ìgbẹ́ kò máa tá níbi sálá alẹ́ sálá máa yẹ ìní nìkì máa ṣe kùn lẹ̀ ìní ní bẹ́tẹ̀ ìní ní ṣe alẹ́ àmọ́ àmọ́ arab máa ṣe ní balaga èyí balaga ìṣe ní

tudale ohe enye gi achi kunun enyele ne gị gi madale na mụ na purgo ko ne gbo mawate ma ne achi chola ti moda ni na ma awa mawate egbe ma ba ina na bu ne duma eligo ina ina buta bu oyu uto na buta bu amai hadina ya te òhìn yìí kì á ti kù ohun ẹ̀dùn mù màá tán níbi nínú màá nìyí yẹs alónàkà á nìyí màṣí màá tán níbi nínú àti ní ẹ̀bí ẹ̀ háìlà kẹ́ á dùn yìí ẹ̀yẹ tùwú ẹ̀ lẹ́ abáàmá pẹ̀kà máa lè fẹ́ ìrẹ́ kàní ìnìkù kẹ̀bẹ̀ láti irigwe ka ndị bịara gịnị ini na emegbe na ya ji na na-abụtabụ shenku mete na ekwukwe ya ji beka ka mụ ekwu ngị ya ji dị takwu ọla abụtabụ dị igwe ma ka ma mụ ya alegi abụtabụ ogele dị nwụma mọ̀tíẹ̀ n'obodo ẹ̀mí ilẹ̀ gbàgbàmà ní ìṣẹ́ tó rálẹ̀ àníbi sallálù sallama a ma wá tí nílẹ̀ ada ẹ̀dẹ̀lẹ́kì wá nìṣe yìí fa'tazilu nisaa a mahid atenga buke byaku ishiwa atulugunu bebie yashiwa fa'tazilu nisaa bil mahid ene kejela kwa ngola ngui memona urutimye kwa kejela duwi amado na utinyole unjika kumeda sikunge baletana ifa alu kullu shay'in isna kullu shay'in ila nikah ẹ̀hùn dúmẹ̀ ní kété kóhùn àmá àníká kété ohun mẹ́má ṣe ní mẹ́sì jìmá ọgẹ́lẹ́ máa tẹ́ ní ní bẹ́tẹ̀rẹ́ ẹgbẹ́ kò máa dọ́ zubul hakim yìí balaga lẹ́lẹ̀ ohun ọjọ́ ayúbì adẹ́dùgbòhìn ní nìkan mọ̀ nìyí ẹni ka ká níbi sọ́lá sọ́lá máa dé ní

enge jira ka me akata nge de huna to we atene ne ya jo nge guma ko ya ka baba egwe huna wo cha jo wo nge guma ken we watene ne ali sallallahu alaihi wasallam ani ya chenga yele inna abiwa abaka fillah atatani atatiwe majihuna bi kuma ku egba jam egba jahiliya kadini ba watani baba ekupe mu babi minu buku taka gbeju eji wa nga dini awa nga yeya atakwa yo ni rini na abụtabu nwa adụghị abụtabụrụ uri tọtụrụ alẹ ma anyị n'ihi abẹ n'ihi nwa nwa ata n'ebi sallallahu alaihi wasallam nini ma ata n'ebi nini oji nni ma ịsa alụ na ka ha n'ekwu nni ma ata n'ebi nini oji ma ata n'ebi nini oji wo yasa alụ na ka ha n'ejiba fakuli yansifu ha rabbi nasafa ma ata n'ebi nini oji wo ilẹ̀ tápa owó ìjọgẹ̀dẹ̀ yọ́ngọ́ ilẹ̀ ayọ bọ́m̀bọ́m̀bọ́m̀ yẹ̀sàlú lẹ́ka ánìlì yẹ̀tàmà máa tánibì nínú oyá mọ́má ikú a máa lè fáma yẹ̀sàlú lẹ́ka máa záyún fi kúnà máa tánibì nínú ṣẹ́nkà nọ́kọ́ àti ní kọ̀kọ́ àbẹ́ abà kọ̀kọ́ àbẹ́lẹ̀ yẹ̀sàlú lẹ́ka ánìlì kámìrì wọl mẹ́sìrì máa tánibì nínú ojí ọ̀tẹ́ máa tánibì nínú ojí chacha ame inini dukuma ate gba dukuma ate ohun domo oyo adunwa ama tani bi nini oji otu ki anigi adegele delili un ehun ti dagi adegele ge mojo akini kul ka ma akini hi maja ka kile un mai ti fun man mawaki tu linnasi oju enini kun awa ni oyale ba ya cha ti kamule kuma megba wala haji kuma mo be ko bitu ko ma ki haji ama ehun je won adegele taki adepe ki ayoyo ma bole ma ne ko yele yele ki ngam ama wo su ki awo yale e uchapani yele nga ka ma kuma mu walaysa lidiru bi an ta'tul buyuta min zuhuriha ijale bojo mi che to ki mudu bi obi obi odo mele weje huro chali di hale bojo nu ki ti bi odo o um, mele weje hunu walakin albirra ẹn kùmà àdọ́kàkí ní àlèbọ́ ọjọ́ bá mẹ́ni tẹ́kọ̀ ohun ti kàkẹ́nẹ̀ kì á ọjọ́ wà àtòlùbò yóò tá min àbàwádìí ha mẹ́dáwó ijé ìhùbá alùbọ́nà mẹ́lẹ̀ mẹ́láluwídò ẹni dúkìá aláluwídò ijé ìhù ojírọ́mù alùkọ̀tákàdá báyàbùlù kàírọ́mù yẹn ẹni dúkìá aláluwídò ijé ìhù ojí ẹ̀dọ́mù nígbà sọ̀kọ́dá àmúnẹ̀kùnmá aláluwídò ijé ìhù tí ó jẹ́ ẹni

òun gwalgbọ́nù yí òun ọmọ yí iye ọmọ yìí wú wọlé yìí àmà ní ìhìdè ọ̀nà àjọ yìí ẹ̀ àgábọ́mù kóbi àkùnrin àti alàlùdò yìí bò ọ̀yà àná ìyàkà yìí alùdò yà lè yìí bò yìí tó yìí kùmà alàlùdò yìí bò lẹ̀ wọ́n bí àkìn lè àti yóò dá min yìí wá yìí lẹ́yìn bọ́ ọjọ́ nù. eyokoyone ka enye agwụjuo ee ka nge nele ka eto wee meji gwabote ala ọ na ngelere enekine mamda aman kenetoko chukwekole abacha anga enye amule abacha onekoda mete mete mete mete ibali yugi awon yugi akwụgwa onwe adịnị ya ga-awada onwe gụrụ mgbe echatigele gwe onwe nye m bọbọ karịa yugi aláṣẹ kàmú náà kí alukólé abájá ńlá rẹ̀ ṣẹ́hùn kẹ̀bí ẹni lẹ́jì yẹ yẹ ní wẹ́fẹ́ kọ́dábà alùbọ́nà lẹ́lọ́mù ẹ̀máàmù dàbí ní kìtù ẹ̀ lè bá tó kó kẹ̀yà kólé abájá ńkọ́dá gbọ́ ẹ̀lẹ́lọ́mù alùyídò ọjọ́ àkíní ìdàgbàsókòló yóò nẹ̀ngẹ̀dá ohun ìmúdó yóò gbàngọ̀rọ̀ lẹ́yà kọ́nà àwọn àjẹ̀bí dẹ́ẹ̀dọ̀ ń gbogbo ẹ̀nu géètì àtẹ́wọ́ àlàlẹ́ géètì náà ìjákìtì yóò dọ̀fẹ́lẹ̀ tọ́gẹ́lẹ́gìdẹ́ واتوا البيوت من أبوابها من البنا واتقوا الله ما تقوجوا لعلكم تفلحون تركي جاكم ملك فوجيه نعم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعجلوا إن الله لا يحب المعتدين نعم

ababa nele alladhina yuqatilunakum iboga nele ngame kwa majai surala maanihi aya gidai on chaya yudu kuma duro goja na medina tulukani bikinya juda taki jeun abokuma mola oja tani biola abele kete ngane bi akuja bumake gbogbo ategba kuma di aya baraa kuma da yile kuma duro goja surati tauba aya kelu ama ma ile dorogu akwe bale toba dabalu kene mado akini abdurrahman o ma zaidu o ma aslam abdurrahman o ma zaidu o ma aslam yani hi aya yake dai ba mamudu palu paye kelu fi surati tauba buko jaka kini faqtulul mushrikina haythu wajadtumuhu yomo to yani hi mekpama kazri mekpama mekujabuma mẹjùjà pàmà gbogbo kí jẹ́ àmẹ́ pàmà dé mahúbalúmẹ́ ló mẹjùjà pàmà ẹn kàbramán bí lè tẹ́lẹ̀ asìlẹ̀m kalẹ̀ yẹn na ya kìrẹ́ ìmáyà ìkàdójìn ìlú palu àmá ibùn kẹfìdì yẹn ni òfin ha dáa nẹ́zọ̀rọ̀ ọ̀làlẹ́ ẹ̀kẹ́ ni yé rúgbó ọ̀làlẹ́ ẹ̀kẹ́ ni yé rúwọ́ torí gbogbo kọjú àkíní àlèdínà yóò kọ́ igbo ga akwụ ji agbụ me yele mdụ na aka ame n'ọla me nwa ọjọọ akwụmakwa anyị ọjọọ ye bi ọ na-ate ọla m ohoho rigi mụ eneduke n'ikicha ka viri dị ekpa ọjọọ bi ọ na-aba n'ele igbo ahụ ọjọọ atụmọla abụla ta na ìnàbó kọ́dà díìnì àbàpàkà sí ni mẹ́gbé pamán àmẹ́pàmà káàkiri ayà yìí mẹ́yìnrò yàmá mẹ́yìnàjòjà èyí òdòdó àníbìta wọ́n àbọ̀nkà sí ni màdọ̀ ọ̀ṣà bóbulẹ̀ onóbulẹ̀ díhẹ̀ nẹ́kùn máa pa ọkù jà àìmọ̀tẹ̀ gíní má dé àbókù máa kò máa ọkù ogun àmọ̀tẹ̀ gíní kò má bùjà tó ẹni dúkì má gbàpàdánù kìí mọ́tọ́ ní tí ọ́dà àti máa panu àbó ògújó kò máa jàmá tó ògújó kò máa lulẹ̀ pé mi yí kìlómítà kà kí ní apúmọ̀ ihò àbó ògújó ọgẹ́nẹlẹ́ májàkà dé ọmọ mẹ́pà máa káàkiri àbó máa mẹ́panu yà àmì ruhban àmì pastor lọ́yìn àmì bishop àmọ́ ọ̀nà ẹ̀yìn ìbò ṣọ́ọ̀ṣì mẹ́wọ́n rọ̀ ọ̀ṣùmá kọ́ mẹ́pa máa ń mẹ́dọ̀ ọ̀ṣùmá ń wàtàrí kẹlẹ̀ àṣìjáre úṣẹ́ àmúnẹ̀ kùmà ló abẹ́kíníhí ẹ̀wọ̀n ma kùmà já ọkà ma kùmà já abẹ́ àkáwùgbò ma kùmà já ẹ̀wọ̀n ilẹ̀ kùmà

alimasulatu dɛ mɛ cɛ ide ju kɛ mɛ kɔna kumɛ lo amu kɔnji dɛ ani bi ca tɛ ŋa bo do kuma anyo ko wa al kuma ju ya wa o we o de mu na le bo saka ni tso we ka ja ka mi tɔ ja ja e ba ɔda ŋɔ jɛ libɔ lɛ nene du mai nene du ki ma ne mu jan on am pesi be ma do tu ene du ma ne mu jan ba mu ku melu nya ju jai ene du ki ma ne mu jan eni le me do tu me mu da ne ke mu eni ki ane mu ja iye ju da me ki suko ki me mu ja ro ti ki mo ku nya te me wo nya be le ami prisoners of war pow dagba si to ya ni ga me pon ya te gbo la me me na ta un na ta e he gbo ta pa ya me gbodo tun ya mo kun ya adị o da do mo ma pa ru imu ma me no gele imu amen yele le àwọn tí gini mẹ́gbẹ́ ń kuma tí ó yá nàgà tó lè wúdo yìí kwá mi jọ́lá yìí ha àwọn gini ha mana an kamu ne do ama ona gumaju mai ko mai ko ma ma ma uyo ami hula ni na chala jema ama ga tuna chala jema so da kan lemu ni jumeji emi meneke dali uni e a meneke kwa bi Allah tabaraka wa ta'ala in wala ta'tadu me wona da bayo ja ku me jano

ma ọ̀bẹ̀ gúmi ihe abùmín ma ìgbìtami ihe abùmín ma gúmi olí ihe awọ̀ mínú ọkọ́ kà mú yá nẹ̀ ma dùn ma pa ọ ma dìdì ma ìmà sẹ́wọ̀n lórí mú sàmì wọn gẹ́nẹ lẹ́yìn ní ìṣẹ́bọ́ kà wọn rọmọ ó dì jì í ma ń yí sí ní dún di yé yé gọ yọ wọn ń yí adùtọ́ inna allaha la yuhibbu al-mu'tadin ojo ngeju ama wona daban waqtuluhum haythu taqiftumuhum وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم نعم أجل تبارك وتعالى يعني وقتلوهم حيث سكبتموهم gbogbo kejì àmẹ́pàá mẹ́nẹ́ òyàmẹ́lẹ́dín mẹ́pàá máa واخرجوهم من نما به وته من حيث اخرجوكم لو كما نام به ومكا من ما من به ومته والفتنه وجايدا تنبا eh ise bo ise ba awon ma do akini fitness ni ise bo ise kuma ko te gu ma jire abe akoni abe akubi ma jire abe akane ma jire abe akoga amẹ́ni ìṣẹ́bọ̀ káàjò já nẹ̀bá ọjọ́ àgbẹ̀ni àṣẹ́bìmínà ọ̀tẹ̀lẹ̀ yé lẹ́mọ́ wíwó yìí wọ ọjọ́ tó ní ìpàdé ìṣẹ́bọ̀ adé yé yú tó ní ìpàdé wọ̀lẹ̀ fitinẹ́tù àṣẹ́bìmínà ọ̀tẹ̀lẹ̀ tó jẹun kàmẹ̀jàkà nípa máa bá yọ ìjẹ́gẹ̀ ìbí ẹni kàmẹ̀jẹ́ ní torí àmájá ti ṣẹ́bọ̀ kàmájẹ́ yìí ìṣẹ́bọ̀ kàmájẹ́ yóò ولا تقاتلوهم عند المسجد الحرام نمدا كما هو ماشي مكانو ياتي ذي مكة مجو جاومونو إيه مكة جدي مجو جاومونو مكون أمونو شكا شكافر مهمو ممكوانو حتى يقاتلكم فيه بكيك باك ماشي مولا وجاتا مولا ومولي ẹ̀hùn kì ní kí jẹun mẹ́jù ìjà ọmọ lẹ́kún mẹ́ dìfẹ́ndọ̀ lé mẹ́jọ gbogbo mákànú maka tun yi uniform ce nabi sallallahu alaihi wasallama ibi hadisi bukhari kwa muslim yani yi ogide ojo mu se liho pe ni ni ki chonu ya lifa na ili hola ogele ya won gbogbo akere bo yo kila ta kwa yi wala mi yahil ni illa sa'ata min nahari yani oroka ojo kiti mo yo laba mi ka kini ami o maka dike o kasu ruki imajejen apa oyele la yóò bá dùn ṣàjàrà hù ìkékèkì dọ́lù olíhùn bá máàkì kékè ní pé ánẹ̀ kékèkì dọ́lù olí maka máa pé ánẹ̀ olíhùn kìdága ánẹ̀ máa lọ ánẹ̀ ẹ̀hùn kùmàdù tíyàn mọ́lẹ̀ máa yìí ẹnẹ kì họ́ ẹ̀gbálú kì rá kẹtítà tí nìyàn kẹmàlì

وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين نعم وقاتلوهم الله يعني ما كجا ما كما حتى لا تكون فتنة ويا لو قال ما يديهم بوغا كده بيبار kó di dú máa bọ̀bọ̀ ojú àdàgẹ̀ ó dè mọ́ ojú ma fìtínà mi torí fìtínà kì yánà òdè ìdánmọ́gẹ̀ fìtínà kì yánà o bá ìdánmọ́gẹ̀ a máa yóò yí ojú ilé kùmà yá lálẹ̀ bá ó dè máa dùsọ̀ húnmà ma ó dè dá ó yẹ màṣẹ̀kẹ́ lọ́nà àkí ni ọlọ́ òdè máa kùmà sí yọ́la ẹ̀kàkàdá ti mo ó dè é lu níbi yá nígbè ọ na ẹ̀yìn ma àbókùnmá dọ́mọ́kùnmá lé ma ẹni àǹgẹ̀yẹ ma kì ní ma akárùnmá na àǹgẹ̀yẹ ẹ̀hùn dọ́mọ̀ ó dè dọ́mọ̀ àmàjàkà náà ha lẹ̀ màá na dè lẹ̀ ti yọ́ la kàmú nà á ná na wẹ́jàkà nẹ́mu ma lẹ̀ tsókòmá na ma na ode ma ce ŋunu bla agwu ma lọkọ ode ohun ma ce ma ne ma ne mu ne ere me yeji kpọ me yeji ma ne mgba ma mgbe gwaba kete kete na kinyanu de ngoro mọta ma ode ci ma mụ na ne ijuku kọ enwe de ne du ma ne ke nu de ne ci uja na fitina ọla du ode akọ tura lọjọ akinihi mẹpa ma gbogbo atẹgba kìfìtínà lẹ máa bọ̀bọ̀ ojú ànẹ̀gẹ̀ yìí àbíkù máa ṣe ojú pàápàá ọgẹ́nẹ̀ lẹ́yìn ẹnu jíma máa ṣe wà mú rẹ́ǹkẹ̀ dídì nà múnà ọgbọ́n máa ìdá agaba múnà àdá ẹkù máa gbọ́ wà yàtò tíbi súnmọ́ yìí àbí súnmọ́ yìí yà rẹ̀ yà rẹ̀ yà rẹ̀ àgùn agbègbè òun lẹ̀ yà rẹ̀ òun àfi yà rẹ̀ máa tẹ àmúnà àbòjì máa mọ́yọ̀ yàn tùdú sí ìrìkì mọ́

gbogbo takọjọ́ kí wọ́n mẹ́lógún ìjọ́nà takọjọ́ kí wọ́n mẹ́lógún ìjọ́nà má tó lọ́nà kàtí má yẹ jẹ́ ní má tó lọ́nà lọ́nà òbí ànàmù ń pẹ́dà kó tún mẹ́yà ní rádà bá tún ó yí ń pa tó dáálọ́ aláwọ̀ tó bá rí káwọ́ tó alẹ́ ni mẹ́ pamá wọ̀yẹ̀kú na dín ويكون الدين كله لله ويكون الدين لله kí múdà dín ní ọjọ́ kété àmúnà àti ojú àníké ìbàlẹ́dọ́ ma yá wá ìṣàdín islam ma yá bọ̀bọ̀ ojú àní wọ́n yá muhammad nasir dín albani níta bí ń kàfi kọ́ màdọ́ àti níhi sílsìlẹ́tù àhádí ti sọ̀híhà a máa di tẹ̀ fẹ́ẹ̀fẹ́ẹ̀fẹ́ẹ̀fẹ́ẹ̀fẹ́ yóò ló pé àmì hadita níbi ohun ìfọ́mà volume ọwọ́wọ́ nìṣe àmá volume ẹgbẹ́ òdùn ìṣẹ́ nípa ìhàdìsì kì á kọ̀lá gbogbo ọ̀làkàdójú gidẹ̀ àtàyẹ̀kú na dínú lèlá ẹgbàkàdó ma ń yá wá kí a múdà dínú ọjọ́ ìkété àyàbọ̀bọ̀ ọjá báyàmí hadisi kì á kọ̀lá lógbó àtẹ̀kùkọ́ yọ mọ́lá kì á dùn náà má kama dini ya gogo ade kelu de kelu ya ba dini ba ama ade sigide ke kwa de yi ba bi le kuji ba bi omune ki ironu e bolu mejo dunje ba bi ki akola oju ola da ko ya dun ne ya luje ola da ko ne ne egbe abege ne gba egbe ne ji ni medihun gbogbo atẹgba kí a múdà díìnì yọ ọjọ́ kété àbọ̀bọ̀ ó já nìkan mú náà sí sọ ìní ń táhà ó máa mọ́ ọmọ akámá fún ọmọ akújà fún mẹ́gẹ̀ ní wàlá ọdúnwàn ìtùpẹ̀ fún mẹ́ kálódé fún mẹ́ yá kújà bẹ́ẹ̀ múnẹ̀ dógẹ̀ nù ìyá nẹ́nẹ̀ múnẹ̀ dógẹ̀ àtùpẹ̀ fún mẹ́ náà làkóhun ilá alàgbọ̀ bẹ̀ká bí kùmà tàmẹ́nà láti àbí ọ̀gẹ́lẹ́ mẹ́nìkì kó jíde kù mẹ́yìn adé pàmà mẹ́yìn ajá pàmà kéèkó. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين lọ́kọ́rù aṣáàrù haram ó ṣe lè bọ̀ bí ṣáàrù haram yàálù lẹ́pàá ó ṣe lè bọ̀ turu ọjọ́ àkínà máa pàtí ìyá ó ṣe lè bọ̀ ní ó ṣe lè bọ̀ lẹ́lẹ́ ẹ̀lẹ́ni àṣẹ yìí inna eh wal ard minha arba'atun hur ina musu ni ko jelle ma tei ina ne ki duda musu ni wallan wai ha ka ja ko ya ba ni na di ma ki tan ne ne ka ki cha di kwa amusu ni ho mele yi ene ka ki wo don wa jan ka ma a mo ka dole ka do mo ka ya ki ne je bon na

gbẹ̀ta kìtọ́ lọ́la máa rẹ̀ zulukọ́ada zulhijja muharram amúfi mẹ́ta lọ́la máa rẹ̀ zulukọ́ada zulhijja muharram ó kàkì àti okó ló ń jìyàn òṣèrèjà òṣù tí máa dọ́ oṣù alẹ́yìnbó wùlọ rẹ̀ láti oṣù ramadan ìbọ̀ oṣù ká àgbàkóṣù méjì amutu emele gide ma do jeli hoyi eba gini amutu ele ho ene gi ma jayo ko wazi ine ge ga man ena ka ki do tu ele ka gbo o ti jodo ja do ti ramadan ti ramadan mo ma ki mu ji ma ti ni ramadan mu ji ma ma do ma di qur'an ro wu e amma imda mo ji ku ma do jeli ju ja e man ele ذو القعدة ذو الحجة محرم ka رجب taka ma ojú le lẹ́kẹ́jú ni ẹgbẹ́lẹ́ ma wà níbi ìgbàlù rẹ̀ ẹgbàlẹ́ ma wà níbi ìgbàlù yìí ṣùgbọ́n màmá kí ni yíya yẹlu ìyà ni máa ihò ṣe ta ma ọlá ọjà múta níbi ma yá àpá kàpá ma yá àpá méjì pa àníbi àníkẹ́ra ma lọ́jọ́ àkíní akọ́gbàrí tó wá bá ó máa ṣe àdúyẹ aṣáàrò àrámi bí ṣáàrò àrá ẹ̀hùn dúkù máa ṣe ó ṣe léwọ́ ẹ̀wọ́n yóò ṣe léwọ́ múnẹ̀ bá àwọn ọ̀dà kẹyìn àjàmà kò yí torí àmàlù gbòǹgbò oṣù ilẹ̀ àmàlù ṣe léwọ́ pẹ́gbà ìgbélé tákà dínì àbàpà wọn wá máa kọ̀ǹfà mú ní ẹgbògùṣẹ́ kọ̀ǹ àmàlù ṣe léwọ́ kóye máa oṣù wọn yóò àgbẹni má jìbé nu kùmà má ìdàdà wọn kùmà ògbàlù mẹfẹ bí ó jẹlẹ ọba mẹdẹpàmà abdullahi ní omi maktum ẹni alala ẹja alẹ́nà ahadùn alẹ́yìnà wọnà jahalu fọkà jahalu jahilina e alala yẹni ẹnẹdú kí jìbéèrú kí wọ́n bùjẹ́ kọ̀lọ́ ẹ à ìdàdà àwọn ìlúdò a ìdàdà kì tí ẹ̀lẹ̀ ohun àwọn ìlúdò ẹ̀yìn ẹnẹdú kí ìdàdà àwọn ìlúdò a ìdàdà kì tí ẹ̀lẹ̀ ohun àwọn ìlúdẹ máa dé kìdẹ́ kàkí alìmọ̀kọ́bálà ida da yake chago ji da da kwa kuta kawo nga wo yuda tudale ma u balu etini e o je ni ho o ya tinu bale ma yo je ni ho fatadu alayhi bi mithli ma ta alaykum asharu alharam o ni ho bi shahr alharam ya le pa o je ni ho wal hurumat amemi le ko kojo kojo mu mele iba kisos menoda kumera iru فمن يتدعى عليكم ene duki mona guda ba tumola ki atina idame ki ahubalu me fatadu alayhi me me ti imithili ma tadalaku alki hubalu me deire ile me wona daba tumola mamune me du pa yo e o e rajab ama ya ba ni واتقوا الله ما تكونوا واعلموا ما ما ان الله مع المتقين تكون الله ديك يا ما تكو بيكم ما تكو سو يو يو وقال ما من هذا قال كداني سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وعليكم السلام Yeah, it's a ẹgbà ń jìn tọ́ abúkù máa lè bọ́ àwàkà lè bí ọ̀wọ̀ ìnájọ́ dákádọ́ ọ́nù jẹun ìlínìkù máa tẹ́gẹ́dẹ́ ìjò yí àwà alẹ́ alùlẹ̀ yìí. èlè bọ́ ọ̀wọ̀ ìnájọ́ martin koneki lebọ na ajọtagide ọnụ jenwu jẹun kì á mú kùmẹ̀ yá lè bọ́wẹ̀ ìdájọ́ làdáà mẹ́kí ní làdáà kì á lè bá gbogbo táìmù kùmà tó tẹ́ kàkíní máa dọ̀ jẹun yìí ilẹ̀ máa lè bọ́ yẹun alùkàkíní ẹgbà ìtùlé 50 máa jẹun yábọ̀ jẹ yìí blada abájàkà dọ́ ẹ̀bà lẹ́nẹ̀ẹ́ di ọlú jẹun ẹwọ́n dìde pẹ́pà blada àdọ́ ọ̀yẹ́kí mi gáà nìkan wa